嗯嗯嗯嗯嗯。嗯

not over. This is the uh, protest. This is the House of Assembly. I will assure you now what is the matter? We will still we shall look into it. And then what we want to understand is justice. Hmm? And then make sure that justice is for you. Because what we want is that stay secure, peaceful US and that the society. Everybody appreciate that we have because I'll be secure. Yeah. You know, that's why we are here. So rest assured, I will appreciate that you have been kind because it has passed. And then you are here. So rest assured that you have been kind. And then so as you have to check the for communicate next week, and anytime you are working next week, we appreciate you for coming. So at least anytime you are like this, it's good. Remove it as well. Thank you so much, sir. Thank you. God bless you, sir. Thank you so much, sir. you. Thank God bless you, sir. You're welcome, sir answer. Yes, yes, yes. So, and I'm really happy I'm using to all applications. We are the ones who So, and I'm really, really happy case happens all applications. We are the ones Now, they are not going to this because the case happens to people in diaspora. So, and we are not doing something large. Uh, people, so we diaspora, thinking, they want to do something else. They are seeking for So, we need to make in order to get them convinced that we are seeking for the right justice. And even the people at the top also seeking for the right justice. That is why we just need to come and present. God bless you, God bless Arifa. In addition, God bless you. God bless you. At Ikorodu presently, I am sure the court will be sitting today uh, concerning the case of Mubad. ewu ekele ti ń pariwo ló sì yọ mí o ìlú ti fẹ́ máa dráàgì rẹ̀ nínú ìlú. ń pariwo rẹ̀ báwo ni wọ́n kí o. olùgbọ́ tó rẹ̀ you very much. Thank you so much. Thank you. Thank you, Master. Thank you so much, God bless our reform. And I hope that put contact phone number in the letter. Yes, yes. The contact. Because I can always contact you so you have to come up. Now that the majority leader has spoken to you, I just

ẹ wá síwájú balẹ̀ ẹ lọ bẹ àwa ta fóònù. Thank you. so much. Thank you so are live. Life, life, life. Fún wa, bí ti ẹni kọ́ bá ń That we, that we appreciate God. we appreciate God that the letter was accepted. Oh yeah, let's move, please. Oh yeah, everybody, let's move, please. let's go, please. We've been advised. They were happy that it was a peaceful one. Peaceful one. So we are now going to our respective homes, and people are going to the Hey, yeah. I'm on you. People are going to the inquest. So, and we hope that it will remain peaceful and they can understand what we are talking about just here from the back. And they too want justice. Because justice justice for one is justice for all. Yes. So Justice for one almost became with a very peaceful move. Mm. So we're moving to our respective homes and people are going to the inquest. So justice for Mubad, justice for Wow, God bless you. we are here. And we want yeah. to appreciate everybody in diaspora, all the people in diaspora, all people online. We want to appreciate you for standing with us. Oh yeah, now where's everybody? Let's move now. Amen. God bless them alone. It's not easy, man kí mo fẹ́ lọ ṣe. mo sọ fún ìṣòro ẹ wá ní lọ sí ọmọ ilé ìta ṣe gbogbo ní ìlú for Mohbad no justice. ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. kó jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ irọ́ ẹ̀rẹ́ ká máa lọ ọkọ̀ àti ṣe tó ti ní pé ká máa lọ bóyá ká máa lọ bẹ́ẹ̀ ló tún dúró ṣe. ọmọ ọmọ fẹ́ máa dìlé ẹ̀ kó yẹ ká lọ jàre. ẹ fi ilẹ̀ kò lè fi wọ́n lẹ̀ jọ́sẹ̀ ní àwọn làjà ẹ káàárọ̀ mọ. jẹmọlísì tó fi ń pọ̀ ọ̀dọ́. wọn náà kò sí ìmọ̀ tó bá yẹ wọn fẹ́ fún ìṣọ̀ lọ́jọ́ kọ́ọ̀tù wọn nìyẹn. gbogbo ni mo ti rí o. mo ń sọ báyìí bàbá ẹ má wọ mọ́tò ìjẹ́kàjọ máa lọ. ọjọ́ kejì ẹ ṣe. Ah, àwọn ti ìkẹjà gbọ́ lélẹ̀ yìí. bẹ́ẹ̀ ni mà àwọn ti kẹjà mi. bẹ́ẹ̀ ni. àwọn ti kẹjà mi àwọn fẹ́ kí n sáré fa. ní kẹjà. bẹ́ẹ̀ni. Ah, o fẹ́ kí n sọ fún mi bọ́ọ̀lù. Ok ok ah, o kí Bekins wà ń bẹ̀. Bekins ò lọ. Kò lọ ẹ̀. Ó wà tó o. Ok. <laughs>

we speak english. ọjọ́ kọ́ máa gbàgbé. kò sí mbẹ́ kò lọ. kò lọ. nínú ó lè ní reason. But, um, I, I ẹ ṣe mọ àwọn tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ máa ń gbogbo iye ọlá tí àtọmọ ń ṣe àníkúrò ẹ̀ka o. ẹ máa filẹ̀ ẹ mú lọ ọkọ̀ àti àti express feelings wa. we've explained to them what we want and how we felt and in a nutshell they've yes. already answered uh, the call let me call it the call because we call on them which they give a positive response. And what we are told is that in Jiffy, they're going to get back to us uh, because they're not going to get back to me. They're getting back to us. And like you can all see the whole world, you can all see they and they're going out peacefully. And Nothing like, uh, there's nothing like any kind of àrífà sì pé ọ̀hún là àti ẹ̀dá àmọ̀ pé ọ̀hún lọ kù. ìjọba ìjọba ẹjẹ iṣọ. Thank you. àbúlóòzè wọn ní bàbá wà láì lọ́sọ̀dọ̀ bàbá bá tí ì sàyẹn náà. Ẹ ṣe fẹ́ ṣe eh, ó sọ̀rọ̀ ẹ ká máa sọ̀rọ̀. Àrífà onílé is calling Alpha mo dey move. Please, we are, we are not teaching you your work. That's how we work. Once you are finished, you are still going to Corona request in Ikorodu. Beautiful flag. Eh, Mi ò ní bàtà bá tó débẹ̀. Èyí náà yẹ kí n wá síbẹ̀, orí tí mo ti wá yìí is very good. Àjọ wà ń bẹ̀rẹ̀ ní last time. Uh, mọ́tò kan wà ń bẹ̀rẹ̀ pẹ̀lú. Àmàṣà mọ́ mọ́tò wọn ni mo pa tó dẹ̀ sí. Ṣọ́yè bá ṣọ́yè bá mi ò lè lọ ní. Àmàṣà mọ́ báyìí. Àmàṣà mọ́ fún ọ lọ́wọ́ rẹ̀ náà. lá Vamos olhar. Vamos láàárọ̀ yìí pé kú mọ́mí ẹ lówó oúnjẹ kó tó kúrò lé. ta ni mọ́mí ẹ̀yà àtẹ̀mí mà ti kú ṣóòṣì. káàdì mo sọ fún ẹ láàárọ̀ ó sọ fún mi pé mi dé mi dé mọ́mí ẹ ṣóòṣì. ìyá àtẹ̀mí mà ti olówó oúnjẹ àlẹ́ òkò yẹlé iṣẹ́ múgà. ẹ káàdì mọ́mí ẹ ti wá embarrass one time báwo ló ṣe máa ń ṣe báyìí náà àwọn tó bá lẹ́jẹ̀ white ló kó àgbà. ọ̀rọ̀ àti tẹ̀lé àwa àti àmàlà àti ẹ̀mú báyìí ẹ̀yin náà lẹ́sọ̀ ló ṣá. àríbálá ọmọ yìí mà ti lò ṣé iná ló dá àrò ni òun ló ní ọ̀rẹ́ ọmọ ọ̀gbọ́n yín ẹ̀yin ṣáà ń gà ó ṣe báyìí ó ṣe báyìí. àyífà uh, bring you up àyífà bring you bring anybody up. Uh, bring up there. we are moving in this from here now and uh, about to take our leave so out of the house already. Agents, Stray. The inquest. The inquest commenced 34 minutes ago, but yet the inquest is yet to sit. Uh, everything is in order. I don't know the people, uh, the witnesses, that has been called upon. I don't know the witnesses that are there. Not like And believe me sincerely, I, Arifanla Kyogo we're going to be giving the details accordingly and uh, the way it's been put out there. Glory be to God. We've gone and we are here, and God has already, you know, in control. So Where's your house? Èwo ó Ọdún nílé àgbẹ̀. Sista kọ́lé máa lè jẹ ẹyin mọ́tò sista ẹyin mọ́tò mi ẹyin. Iye tó bá gbé náà ni. Iye tó bá gbé náà ni. Nígbà tẹ wá yìí lọ́kọ́. Ó ti jẹ́ pé yẹn lè rí. Ẹ ẹ̀ lè ẹ̀ ọ̀. pẹ̀lú nǹkan tẹ lọ rí yẹn All right, people, we meet again at the inquest. Thank you so very much. I really, really appreciate you all throughout the world. We meet again uh, at the inquest. The next few minutes will be at the inquest, and we're going to talk again where we'll be giving the updates. be giving the update. This your boy Arifanla Jogun. Ọmọ Uh, still on the matter. Still on the matter. So, uh, no retreat. Ẹ máa lọ, ẹ máa straight over yẹn, straight over. God bless you, man. come on, bend rárá, ẹ straight over yẹn. Ah, lédi ios ẹ káàárọ̀ wọn nítorí pé ti wà lókè wọn. ẹ jáde tán. ṣé fẹ́ ká sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ni ma bẹ́ẹ̀ni ma ọgbẹ́ gbọ́ ti ṣe one or two things here. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. okay so uh, good day everyone ẹ ṣe the host god bless you for the amazing job you are doing ṣé ń gbọ́ mi ṣá. bẹ́ẹ̀ni ma. can you hear me? okay okay. Yes, yes. So God bless you for the amazing job you're doing, and I appreciate the cooperation, you know, between the hosts and the panelists and everything like that. Yeah, of course, um, our opinion may differ, our perspective, our thinking may differ, but I want to believe that if we take time to, you know, to listen to each other, we will know that most of us the true justice fighters are actually aiming at the same goal, but the, direction may, differ. But uh, we need to accommodate ourselves. We uh, we uh, we disagree to agree. It is it is part of you know the life is part of the learning process. So, um, sincerely, I want to appreciate everybody. You know, no, you, you don't have to be a host before your contribution to this justice needs to be recognized. Even as uh, a commenter, the mere fact that you are, you know, on a platform and you're trying to, you know, hear your voice by typing, encouraging others, you know, sharing information, you've actually, you know, um, contributed to, to the justice for Mobile. And when I was thank you, thank you. So a whole lot of it, a, lo- a whole lot of things goes into this. You know, the money for the data, your time, your energy, you know, everything. At times, prayers, you know, moral support, all this, you know, is what is keeping each and every one of us going. Otherwise, we would have been discouraged or frustrated. But I'm so glad to see people all over the world still fighting for justice for Mobut, And it's, it's, it brings hope that we know what we want as a country, we know what we want um, as a people. We know that we can come together, that once we are united, uh, we can achieve our goals. And yes, it is achievable once we are united. So, you know, looking at people from different parts of the of the world coming together, you see some people. I don't know. Some even travel across different states because they want to participate in the protest and nobody is paying them. They are just doing this voluntary, you know, it's a voluntary act because they know the implication of this. They know that uh, the justice is beyond just one person, it is justice for all. It is justice for a, a safer society. It is justice for a greater nation. By tomorrow, now we'll be celebrating <laughs> We'll be celebrating, you know, the Independence Day. And that is how many years now? I can't even, let me see. 2024 minus, um, 1960. I don't know how many years, but I need to calculate. Is that not 64 years of independence? And, you know, this this is is is a whole lot but we we need to see are we really can we really say we in this 64 years what what progress have we achieved what what are the things that we can point at so but i think the main thing is unity because when the people are divided eh, by tribes by religion it's difficult to achieve anything once people are divided when the priorities of the leaders are different from uh, what the people are talking about, then it's difficult to achieve any progress. So I, I join my voice with others to thank everybody that has uh, stood their ground till today I, in the support for justice. In whichever way you have contributed, I, you are highly recognized and appreciated. God bless you. And uh, I pray that you. And I, and I pray that God, that is the rewarder of everybody, would reward each and every one of us um, accordingly. And um, yes, so this is as, it is now. I believe that the change that we are expecting, or that we are all uh, talking about, that we expect to happen in, in our country, actually starts from us and and also uh, the unity in our voice. Let's be part of it. You can't be talking about change and you sit back in your room and close your door and push other people out. Everybody need, needs to be an active participant in this, in whichever way that God has blessed you or, or God has given you the capability to, to, to share your voice or to contribute. Um, so let's see how the corona goes. But uh, when I asked about uh, the nurse if she was there, we are not sure. But to be sincere, if the nurse still doesn't show up at this point in time, then I I would be I, I would need to you know conclude that the the um all the atrocities or the things that were said about her never existed and um, they are trying to protect her from saying the actual truth. And um, that is my own conclusion about the nurse. So she never, never participated in what led to the pie of Mobad. Otherwise, why will every other person, especially those that are not living in the house and those that never had even physical contact with him, be the ones that will be you know, uh, invited to the request every time. Well, according to their story, the person that injected or even gave or administered drugs have not still uh, shown up at the inquest. Then it, to me, says a whole lot that uh, the aspect of the nurse was actually a scripted part and she was never involved in the pie of mobile. She might have been there to do something else and yeah that is my own um, that is my own thought about uh, about her so let's see how things uh, unfold uh, at the at the inquest and then we'll continue our discussion thank you so much tọ́wọ́ bá ṣépè fúrárì aláyà yẹn fẹ́ kú. ṣé wọn mọ ni omi tọ́lọ̀ lọ fi wẹ̀ wọ́n náà. ẹ nà ọ̀rọ̀ yẹn bound to back kó máa pò sí i ló máa á tó fi pò sí i. ìwúmi gba ti nìyá kò sí gbogbo kí ni ìwúmi fẹ́ bá bá lọ́sẹ̀ ẹ bá mi wá bọ̀dà làtì mi rí bọ̀dà làtì bọ̀dà làtì àti ìròyìn rí orí papiano. bọ̀dà làtì ti wọ́n múra lọ́wọ́ wọ́n ń wẹ̀ lọ́wọ́ yéèsì yomi ti fún wọn format ti bá wọn fún yomi ó ti bá wọn fún format pé yomi ṣe ìkan wá dé ìbò lórí burúkú àwa máa bẹ̀rù òyìnbó lọ́dọ̀ àwọn láti sinẹ́ àwa bẹ̀rù òyìnbó bí wèrè àwọn yẹn náà ọ̀dáwọ́ lórí burúkú wọn who is life yomi inú láti sinẹ́ no eh, eh, life. everywhere kò dà parọ́. ọ̀rọ̀ kan báwo yomi ti gbówó lọ àbí. Yomi ti gbówó lọ. Ah. Ó máa sọ yí pé torí pé wọ́n sọ pé eh, kò ní sí eh, corona inquest àbí kí ló fẹ́ sọ. Òun náà pàrọ̀ fún ọ̀nà. Yomi abájọ tó ń gbọ́ta tó eh, òun gbọ́ pọ́nà ti káńsù ẹ̀ àṣẹ torí kò fẹ́ lọ ni ah, Yomi àbá àgbówó wa o àgbówó wa yọmi sanwó fọlọ́wọ́ o sanwó fọlọ́wọ́ o dáwọ́ wa padà tí ó bá jẹ́ bẹ́ẹ̀. dókítà àti wà lórí ikọ is outside kí ni yọmi olórí burúkú àwa dóyìnbó lẹ òyìnbó wèrè àwọn yẹn náà mú gù àwọn máa sanwó fún ma dá. ẹjọ ah, ẹ bá mi pọ̀sẹ̀ ẹjọ ẹ bá mi pọ̀sẹ̀ ẹjọ ẹ bá mi pọ̀sẹ̀ ẹ sáré bá mi pọ̀sẹ̀ ẹjọ you will see that these people hmm. they are trying all their best to bring people down. down. ṣẹ̀rípọ́ ti ń sáré tún Putin níṣò owó ń sì so at the end of the day àwọn èèyàn á tún bẹ̀rẹ̀ sí ní máa bú ọ̀nkù Yomi hmm. ìyẹn ló máa wá jẹ́ issue again ó hmm. ti fẹ́ dá wàhálà ó ti fẹ́ create topic àti eh, problem sílẹ̀ kí even kí corona tó tán ìyẹn dúró bẹ́ẹ̀ but my own question is ṣebí justice ni wọ́n ń wá ẹ jọ ta ni representative ti àwọn ohun tó tiẹ̀ ń yọjú ní kọ́ọ̀tì. àwọn àwọn bọ̀bọ́lá gùn mú wọn ni. ta ni representative ti wọn tó ṣàwọn ní ẹni tó lè máa tó lè máa broadcast fáwọn náà ni tó jẹ́ pé wọ́n ń kárí wọ́n ń pa ọ ti ń káàkiri sí à <laughs> láti snail tí jáde o eléyìí ò tí jáde ọ ní kọ̀kọ́ ṣe ọkọ̀ gbàgbé ọkọ̀ rẹ́lẹ̀ about bí mi ò mọ̀ bí <laughs> kí ni àti ẹ̀fọ́ fi kí ni mo fẹ́ fi wọ́n wé ọkọ̀ rìn kiri bí nǹkan bí ìgbóná ó ń rìn kiri bí ìgbóná ẹ̀wẹ́ni tó wà online kẹ́ lè máa stream ẹ̀. Hmm. <laughs> Ah, ó ga o ẹjọ́ ẹ jẹ́ ká máa gbọ́ nọ́nsẹ̀nsì tí wọ́n ń sọ. àwẹ̀wẹ̀ àwẹ̀wẹ̀ gan sẹ́ ẹ̀. ó ó ṣé corona inquest ten people share to ten people ten people share ikú pa pa yìí ẹ̀ yìí o ikú pa ẹ̀ o ó ní sinmi o ó ń sọ kárẹ̀ ni ó lọ sí ẹ̀ka tó ń sìn. àwọn wèrè ni àwọn ìfò yìí àwọn ni wọ́n pè òyìn bàbá bàbá àwọn ọmọ yóò wúlò ọkọ ẹ̀yìn wọ́n tún pè òyìn bàbá bàbá àdìní olóṣèlú àwọn oríwú yìí wọ́n yà wèrè gan sẹ́ ẹ̀ mi ò mọ̀ bí tó ti yà wèrè wèrè. mi ò tí àwọn bíbí yìí láyé mi ẹ̀ ń búyàn ẹ̀ dẹ̀ tó ń bú yẹn. àwọn bíbí yà wí. bọ́lá tún já sí bàtà màmá gbóná ẹjọ́ ẹ̀yin moderators find me yẹn ẹ máa wà alert pẹ̀lú ẹ̀ because mo ti block like five nísìn so muting yẹn when you mute I oh, can still block so okay. I think oh, kìíní uh, ni virus ni kó máa gba kó máa gba page mọ́ wa lọ́wọ́ nínú èyí tó bá tiẹ̀ fẹ́ gbà kó padà wá ń jọ mi ọmọ ẹ̀ láti jùlọ fún but then ẹ máa wà alert ẹ̀jọ̀ tó yọ lọ́hùn um, kí ni fẹ́ sọ bẹ́ẹ̀ ti jẹ́ kó sápá mi lórí ẹ um, ò ó dà pé ìgbà gbàgbàgbúrà sí ni kàrímọ́jẹ̀ ń ṣiṣẹ́ fún ti mi ìṣọ́rí láti sọ because then ó kàn mọ́ mọ́ ó ba business jẹ́ fún mi ó ṣàyọ mí kúrò ní mo tọ́ pé màá ti máa sọ èmi ni mo ní èmi mo ní mo wá dákẹ́ mi lè bá àwọn ladies drag mọ́ mo wá gentle ó ti pariwo pé mo lóyún kiri ta ló wáá fẹ́ fó lóyún kò sí mọ́ ẹ̀yin náà wáá gbé gbà ṣànà gbogbo yín wá back to back back to back ọlọ́run tó dájú àpò yín pé àwọn mr paita oníṣẹ́ yìí jẹ́ o ẹ ṣe ẹ̀pẹ́ yín nu ọlọ́run náà ẹ̀yin nu ọlọ́run náà ẹ̀yin lẹ jẹ́ kí rúmídé yìí àti cranberry ọjẹ́ kọ́ máa pa overtake. lẹ́sẹ̀ lóyún yẹn ṣẹ̀yẹ́ kọ́ wa máa bá kú lọ ká máa bá lọ ni oyún dẹ̀ tún gbò wá náà ẹ ṣáà fi wálẹ̀. àwọn yóò rí nǹkan ṣe ń tún wọn àbúrò yìí lè sí i. wọn ò ní nǹkan ṣe wọn. are trying to look for people's consent that they want to start rubbishing n tí wọ́n fẹ́ ṣe nìyẹn if they are paid they, they are paid to destroy you know the justice so wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ owó tí wọ́n gbà náà. mm ìkòjú tẹ máa parọ́ fún àwọn tó ń fún un. Mọ̀lẹ́ káàárọ̀ mọ̀. Káàárọ̀ music by fourth and all panelists commenters ẹ káàárọ̀ happy new week ọ̀sẹ̀ á dára fún wa lórúkọ Jésù. I'm looking at that washing machine and the dryer look together. wọn náà ṣọ tí báyìí pé darusha lọ but mo ti confam mm. lọ́yà darusha but then um, mi ṣọ́ọ̀bù yà darusha wà ń bẹ. lọ́yà. ṣọ́ọ̀bù ìṣìwọ̀ it was my yesterday. tani. mo rí ọ̀kan mo rí ìyá tó dé. mo rí ọ̀kan mo rí ìyá tó dé. Mr. Mide àwọn tí mo fẹ́ announce àwọn tí kéèsì kan ni mo announce yẹn o àwọn extra people tó wà bẹ́ẹ̀ mi ò ṣe announcement fún wọn àwọn kéèsì wà lọ́wọ́ Yàtúndé ni. bẹ́ẹ̀ náà Yàtúndé ní kéèsì náà owó owó Mohbad tó wà ní àkáǹtì wọn ṣé wọn ní ṣe àkáǹtì ẹ ni. ọ̀rọ̀ àkáǹtì bá ìpínlẹ̀ ń ṣòwò à ń bẹ̀rẹ̀. Ah, mo fẹ́ ní kẹgbà káàrí kankan ká máa wo yínká ká máa fi jóògbé. mi ṣe ẹyin àti yínká papọ̀ torí ọlọ́run nípa ọjọ́ èyí tèmi máa wo yínká. ṣẹ́rí sísá mi dé àti candy berry. aláàmì ìjì ọlọ́run tí ìjọba tó já wọn àwọn tó ń sọ so that they can stream lọ́jọ́ kí n kó wọn sókè wọ́n ti wá sùn mí báyìí ibi tọ́rọ̀ wá dé dúró báyìí káwọn méjì wá gọlẹ̀ i need peace àwọn ní o wọ́n rán wọn sí mi ní o kò yé mi o wọ́n rán wọn sí mi ní o ah, kí ló dé wọ́n ń fẹ́ máa jìnnà ìrọ̀ yín sí i. ọ̀dọ́ tó kọ́ọ̀dù bá ọmọ àgbàlagbà sọ̀rọ̀ kágbàlagbà tún já ó tún ní ẹ̀ nà ẹ̀ nà àwọn ọlọ́jọ́ kìíní ká aṣọ òkè lọ́ fi jókòó pọ̀ náà èèyàn mọ̀ sí lẹ́nu aṣọ òkè pressure ti wà wà níbi iṣẹ́ mo ṣú ọ̀ ara ti máa ta mọ́mọ́ ṣe wà ẹjọ́ ẹ foyún tèmi sílẹ̀ ẹ̀wẹ́ kó ti gbé láyé lọ́wọ́ tí bá sọ̀kalẹ̀ má bẹ̀rẹ̀ àṣànà mi padà ẹ̀ sì fi mílẹ̀ báyìí èèyàn tó rán èèyàn tó rán kàrímọ́ ṣẹ́ mọ́ra ẹ̀ wọ́n sanwó fún kàrímọ́ ni lórí ọ̀rọ̀ mi ó ṣú ọ̀fun kàrímọ́ ò fojú lásán ṣe òun náà lọ gbéṣẹ́ òun náà lọ taṣẹ́ yẹn fún pé báwa polówó pé tèmi ti lóyún so that àwọn ọkùnrin kan kò ní lọ disturb ẹ lórí platform yẹn mọ́ so ó yé mi ẹ̀yin náà wò látijọ́ tí Karimo ti sọ̀rọ̀ ọkùnrin wọlé rò pé wọlé lẹ́nà àgán lè wà lára àwọn tán sanwó fún Karimo pé àpò ń jẹ́ ká taṣẹ́ tèmi síta jàre kó jẹ́ ká sin so then ọ̀nà ti ń settle down nínú nínú courtroom so everybody ti ń shut down camera wọn so I think that is reason why we are not seeing camera now fọdẹ nǹkan kó tó bá ṣe tán gbogbo àwọn tó ń disguise tó ń fẹ́ kán sáré rojú wọn náà gbogbo wọn láti rí a máa rojú gbogbo yín a máa rojú gbogbo yín but then ọmọ nẹ́tíwọ̀kì tí um, journalist wa tó lò lọ yẹn ó gbẹnu tán o.